<laughs> ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tíyàwó lọ́ta tíyàwó pọnmi tí ò ní jẹ́ ń bẹ̀ sùn ni ó máa dùn. <laughs> mẹ́wìí orí aláàrú ìburúburúburú kílẹ̀ mọ́ṣù kọ́ bá pẹ́ ìṣe ó tẹ̀mí sọmọ fógún ọdún àìsàn ó tẹ̀mí sọmọ lọ́gbọ̀n oṣù kẹ́ẹ̀bà pọmọ àfọmọlẹ̀ ẹ̀ tán bẹ́ẹ̀ ọ̀tán bẹ́ẹ̀ mo ti wí kílù bá tẹ̀mí dún lákọ̀lákọ̀lákọ̀ ọ́ fẹ́ ya ni igbó òòṣà <laughs> ọkọ fúlàní wo gbogbo obìnrin ilẹ̀ yorùbá ẹ̀yin rẹ ní ọ̀wà àjẹ́ ìlú oṣòòlù ẹ̀yin eléré ọmọ ìlú gbogbo ẹ̀yin rẹ ní ọ̀wà alálẹ̀ ilẹ̀ yorùbá tí ọ̀ lẹ́yìn ìjọ o èyí ni mo fi hàn amòfin ní tíá wọn a kàn mọ̀ ní wípé àìgbà kàtà lọ́wọ́ akitì àìgbà lè bàbá ọmọ lọ́wọ́ ọmọ kó tuntun rí kí fúlàní a máa dún mòórùmòórùmọ́ lórí ilẹ̀ ríà ó ní fúlàní bá gbé ènìyàn rẹ̀ kí wọ́n pa ènìyàn rẹ̀ kí wọ́n boko rẹ̀ jẹ́ òun là mọ̀ ìyá ìyàwó àgbẹ̀ ní alẹ́ ròyìn. àwọn ìtìmí gbà bẹ́ẹ̀ o ǹjọ́ o bí a ṣe wí náà rèé nígbà ẹ̀ ń sàásì kí a mi ṣe kìlọ̀ bí wọ́n pè yan ọmọ olè wọ́n pè yan jàgùdà pálí wọ́n pè yan jàǹdùkú ǹjọ́ o ìgbò òòṣà bàbá ewu mi bá jọba ajá o ẹ gbógun ti Buhari ẹ gbógun ti Mákindé èèkan yẹ Sanwó-Olú mọ̀ ṣe tiẹ̀ ń wá kan máa ní ìyẹn ènìyàn ńlára nílẹ̀ Yorùbá wo bàbá òṣà bàbá ọ máa bógun lọ alálẹ̀ ilẹ̀ Yorùbá tì ọ́ lẹ́yìn ẹni bá dalẹ̀ rẹ ẹni bá fògùn ẹ̀yìn bọ́ ọjà ilẹ̀ agbèmí láṣẹ Èdùmàrè wo ìmọ̀nilára o ìmọ̀darapọ̀ mọ́ àwọ̀ olóṣèlú níbẹ̀ o àwa jàǹdùkú níbẹ̀ o yéé ṣe kí n bá ẹ̀ ń sàṣì kí n bá jẹ́mọ̀yàn ọmọ ọlọ́mọ lọ kí n jẹ ní kí n jẹ níyànjú kí n sọ di rádaràdà rédèrèdè ìmọ̀dásí àṣeyẹ ìsọ̀rọ̀ olóṣèlú o ìjàjàgbara ilẹ̀ yorùbá ni kíyàn fúlàní kọ́mọ́ pa á tán kọ́mọ́ ba òun rí ajẹ́ kan kúrò lórí ilẹ̀ rí a fún wa òun ni Ìgbòho mi ṣe o ǹjọ́ o ìdìtẹ̀ ìjọba o ìmọ̀dára pàápàá jàǹdùkú o bàbá ò ṣàgbó ọ̀rọ̀ ní rán mi létí ìtàn kan kí mo bá torí kọ́mọdé mi bá bàtàn ó bá rọ̀ bá àrọ bá dé èrè bọba ìtàn ẹ̀yin bàbá mi ògèdè ń gbé agbógun gbòòrò àti kàkà lójú ogun bóun náà ṣe gbé jàríà rèé títí dé gbogbo òkè mẹ́sì títí dé gbogbo rẹ̀ ni bàbá rí àti mi gbé ìjà kó mi jà lọ́tún kó mi jà gbòsì bàbá mọ̀ bó gun lọ ẹni bàbá fọwọ́ rọrí kú Ìgbòho ṣá ó máa bógun lọ ó máa jẹ̀bi ṣe ni wàá fọwọ́ rọrí kú wàá pẹ́ láyé wàá fi èrìgì jóbi wàá fi èrìgì bẹ́ẹ̀ wàá fi gé obì jẹ páú ẹ máa hùn ọ́ alálẹ̀ ilẹ̀ Yorùbá máa jẹ òhun ọ́ orí ọmọdé máa jẹ òhun ọ́ orí àgbà máa jẹ òhun ọ́ orí obìnrin máa jẹ òhun ọ́ orí ọkùnrin máa jẹ òhun ọ́ gbogbo orí kó omi jà nítorí tiẹ̀ ẹ máa hùn ẹni bá láwìí lá. La kóun àfogun ẹ̀yìn bọ́ ọjà ilé agbèmí alálẹ̀ ilẹ̀ yorùbá bí ìjọ o mo tún tẹnu mọ́ o kí n bá a darapọ̀ mọ́ ìdarapọ̀ mọ́ Ìgbòho Òòṣà gẹ́gẹ́ bí yorùbá bí ọmọ yorùbá á fi tòṣèlú bọ̀ o ìmọ̀ fi tòṣèlú bọ̀ ìmọ̀ fi ti jàǹdùkú bọ̀ o ìmọ̀ bá nǹkan jẹ́ o ìjọ o ẹ bájọba jà o ìjàngbara lómi ìjàre alómi gbé e ìmọ̀sọ̀dà láìmọ̀ ṣe ìmọ̀sọ̀dà láìmọ̀ ṣe lásìkò bẹ́ẹ̀ mo ti mi retí àbí àmọ̀tẹ́kùn á ti yẹ kan darapọ̀ mọ́ àṣebí yorùbá ní àmọ̀tẹ́kùn àbí gbogbo sẹ̀lẹ́bù yorùbá ìdásọ̀rọ̀ àbí kọ́sà jẹ́ endorsement nìkan ni mi wá ká ọ̀rọ̀ ọkọ̀ jẹ́ endorsement ẹni fúlàní bá jí gbé kí apalápadà ní mo máa rí endorsement gbà ìdásí ìmọ̀ṣàbòsí ìtìgbò ṣàlọ́ lẹ́yìn bàbá o àjẹyìn ṣe ìjọ ìmáa bá mi láìkì máa bá mi ṣíà rẹ̀ kíyàn olóṣèlú mọ́ wọnú rẹ̀ o fúlàní ẹni àmì lè mọ́sọ̀ di nǹkan míì mọ́sọ̀ bàbá dá láì mọ́ ṣe ìgbó ṣáà wàá pẹ́ láyé á ṣe é ṣe fún ire o.